kí ọlọ́run má ṣàì kọ́ wa. kó fi ẹ̀mí wa rinlẹ̀ lórí òdodo kó fi rọ̀ wá lọ́rùn láti máa tẹ̀lé kó fi ìdàkejì ẹ̀ náà mọ̀ wá láti lè rí jìnnà sí. ní ọ̀sẹ̀ tó lọ a ní kí abu abdulrahman ẹja ló ní kú wọn bá wa bá yín sọ̀rọ̀ a dúpẹ́ pé tòun ti bó ṣe jẹ́ pé pàjáwìrì la pè wọ́n ọlọ́run jẹ́ kí wọ́n lè jẹ́ wa ní pé kọ́lọ́mbà ṣe àlékún dáadáa fáfá náà. wọ́n fi tó mi létí pé ọ̀rọ̀ àkéèdà tá à ń bá bọ̀ kọ́ ni wọ́n bá wa sọ lọ́jọ́ yẹn pé ọ̀rọ̀ fírọ̀ ni tó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ aláǹfààní. àwa fẹ́ padà síbi ọ̀rọ̀ àkéèdà lónìí. kí n rán wa létí lẹ́ẹ̀kan sí wípé àkéèdà òun náà ni. ẹ̀kọ́ tó jẹ mọ́ ohun tá a fẹ́ ká ní ládìsọ́kàn gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣe wá látara pé àkídà rí bó ṣe yẹ kó rí àbí kò yẹ kó àbí ó rí bí ò ṣe ni làwọn afáàfin ní tá a bá mú abala àkídà àdìsọ́kàn gbọ, ó dàbí kí àrùn máa ṣèyàn wá. ká máa wá fi lọ́fíńdà para tá a bá rí torí arapa tinú lọ́hùn-ún kọ́ àní rí ìwòsàn ni wọ́n ṣe ní nínú gbogbo nǹkan tó ń jẹ́kọ̀ọ́ tó yẹ ká tẹ̀síwájú kó nígbàgbọ́ òdodo ẹ̀kọ́ nípa àkídà ohun tó rọ̀ mọ́ ta lọ lọ́hùn báwo ló ṣe júwe ara ẹ̀ ta lòjíṣẹ́ ńlá kí ló fi ròyìn ara ẹ̀ kí ló fi ròyìn ọlọ́run ọbẹ̀ iṣẹ́ tó wáá fi jẹ́ fún wa báwo ló ṣe pè é ibo ló ní kàtó sí ń gbà yá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ayé tá à ń gbé kí ni wọ́n rán wa ṣe ń bẹ̀ báwo ni wọ́n ti fẹ́ ká dàyà dé tó àwọn tó ní ṣe pẹ̀lú eléyìí tí ò bá yé mùsùlùmí lẹ́yìn tó bá pe kẹ́límà ṣahádà ànífẹ́ rápẹrẹ jíjẹ́ mùsùlùmí lára ẹ̀ ní tí ò wá tó éèrà. E yóò máa wá sí wàá lákàlàkà látara pé orúkọ nìkan ló kù tí mùsùlùmí fi ń jẹ́ mùsùlùmí. àìyanjú àkéèdà kò ní jẹ́ kí ìbáàdà gan yanjú àákírun kò ní í gbà torí ẹni tó ń kí omi tó yẹ kó ní láti sọ́kàn kò sí lórí ọkàn ẹ̀. àá ṣe hajj bíi tourism ni bí ìgbà tí èèyàn kàn mọ̀ọ́dú lọ ni ẹni bá lọ mọ́kà yóò sì rí i pé wọ́n ìjẹ́rìí sí táwọn àfa sọ yìí ó pọ̀ gan-an tí èèyàn bá dé mọ́kà bí ìgbà tá a bá ní apẹ gbogbo mùsùlùmí àgbáyé jọ pé ẹ wá advertise ignorance yìí ni béèyàn ṣe lè rò pé òun ò kéwú tó òun ò nímọ̀ tó ní agbo wa yìí tó bá ṣe hajj yóò tún ṣe mọ̀ pé a aṣọ́rò àwọn kan tún burú tó yìí wọn kì í ṣadúláwọ̀ o aláwọ̀ funfun ni wọ́n gbogbo ọ̀rọ̀ wa pátá a rí i pé ó padà síbi pé àkídà ò sí láàyè ibi tó yẹ kó wà kọ́rọ̀ ò lè yanjú làwọn àbú àwọn ọkọ wa ṣe bẹ̀ wá pé ká jọ ká bá wọn tẹnumọ́ ọ̀rọ̀ àtìdá fún wa kí ọlọ́run ọba kó jẹ́ ká ní àgbọ́yé ẹ̀ dáadáa. tíra tá à lò òun náà ni sharafil akéda ti tọ́háwìyà ṣùgbọ́n ọ̀rọ̀ fẹ́ bára wa sọ lénìí eh, bó bá ni a ni tó wáyé. tí àwọn kan tí ọlọ́run bá ní kí wọ́n kà á wọ́n ní a kò yẹ ká má bá àwọn ọmọ ìyá wa lóbìnrin eh, sọ ọ́ káwọn náà ò lè ní àǹfààní yìí ó tiẹ̀ jẹ́ pé ohun tó wà nínú ẹ̀ ò ní ṣàjòjì sọ́pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn má gbo wa ni ó ṣeé ṣe káwọn ra àwọn kan tuntun bẹ̀ ó máa jẹ́ rìmáíndà ìránnilétí fún àwa tí ò bá sí tuntun náà kan tí a ń bí ilé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ náà ni pé living for islam mímáa ṣe ẹ̀mí fún ẹ̀sìn islam mímáa wà nílé ayé fún ẹ̀sìn islam. ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá bi wá léèrè pé kí gan la wà fún ó yé wa pé gbogbo nǹkan tó wà láyìíká wa ọlọ́run ọba dá wọn nítorí tiwa ni kò sí nǹkan kan tá a lè ronú kàn tí ò ní jẹ́ pé àǹfààní kan àbí míì ló ń ṣọmọ ànábì adam yálà ó jẹ́ ní tọ́lọ́wọ́n ọba fún rẹ̀ kanlẹ̀ dání o àbẹ́yìí táwa ọmọ ànábì adam tọ́lọ́wọ́n ọba fún ní làákàyè tá a fi ìrònú wa tá a fi rọ gbogbo ẹ̀ lárí pé àǹfààní ọmọ ànábì adam ló wà fún ewé kò sí fún nǹkan méjì kó bọ́dá bá wa kó bá wa náà bẹ́ẹ̀ lòjò tó ń rọ̀ bẹ́ẹ̀ lòṣùpá tó ń tàn lálẹ́ bẹ́ẹ̀ lòòrùn tó ń ràn sánmọ̀ àwọn èyí tọ́lọ́wọ́n bá dá tí wọ́n wà láàyè bọ́lọ̀ ń ṣe dá wọn ni mo tọ́ka sí yìí àwọn èyí táwa fúnra wa wá fọwọ́ ara wa rọ kalẹ̀ àti bàbà yìí ó ní ìdí tá a ṣe rọ́ afẹ́ kó lè dáàbò bò á kúrò ń bí òjò àtòrun ni fìtílà tá a fi sókè yìí ó ní ìdí tá a ṣe fi síbẹ̀ pé ká lè ríran lálẹ́ tá a bá wò yíká kò ní sí nǹkan kan téèyàn lè ronú kàn àfi kó jẹ́ pé ó láǹfààní kan àbí míì tó ń ṣe ànábì adam wọ́n wá ní ká wá bi ara wa léèrè pé àwa fúnra wa wá ń kọ́ o àǹfààní kí làwa ń ṣe fáyé kò sí nǹkan kan àwọn afáwa ní ìdáhùn ẹ̀ ni pé ọlọ́run dá gbogbo ohun tó dá fáǹfààní tiwa ó wá dá wa fáǹfààní pé ká lè ṣe kí ni ká lè jọ́sìn fóun kò sí ìdí méjì mọ́ ṣùgbọ́n tọ́lọ̀ wá ní kó dá eléyìí mọ̀ wípé tí wọ́n bá bi wá léèrè kí la ń kí ni tá a wá ṣe láyé tí ó lè dáhùn wípé àwa sin lọ́hùn ni wọ́n ní kò tó nǹkan nínú àwa káàkiri wá dáhùn pé àwa sin lọ́hùn ni ẹni tí gbèsè ayé ẹ̀ ó ṣe ń ṣègbésí ayé ẹ̀ ó jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni ó gbàdésàlẹ̀ ẹkùn ẹ̀ kọ́lọ́hún la wá sìn wọ́n ní kò tó nǹkan tó túmọ̀ sí pé nínú àwa tí gbogbo táwa náà ka quran tá a gbọ́ pé bẹ́ẹ̀ ni kùránì ní ká lè sin lọ́run lọ́lọ́run ṣe dá wa wọ́n láwa tó jẹ́ pé bá a ṣe ń lò gbèsè ayé wa jẹ́rìí sí pé a gba bẹ́ẹ̀ gbọ́ kò tó nǹkan nínú ẹni tó tiẹ̀ mọ̀ pé wọ́n ní ká wá sin lọ́run ni àwọn tí ò tiẹ̀ wá mọ̀ pé wọ́n ní ká wá sin lọ́run ló pọ̀ jù tó jẹ́ pé tẹ́ ẹ bá bí àwọn léèrè pé ìyá kí lẹ wá ṣe láyé gan-an èyí tí ó sáré sórí ẹ̀mí wọn ni pé gbogbo dáadáa tára ayé ń ṣe làwọn náà wá ṣe ẹgbẹ́ ń kọ́lé ọlọ́run jáwa náà ò bá wọn kọ́ ẹgbẹ́ ń bímọ wọ́n ń rọ́mọ sọ́dé yunifásitì ọlọ́run má jọ ọmọ tiwa náà ò gbẹ́yìn gbogbo nǹkan tí wọ́n kà fún dáadáa ayé yẹn náà ló máa sáré sórí ẹ̀mí wọn pé bí kálukú ṣe wá lé làwa náà wá lé kò jù bẹ́ẹ̀ náà lọ àwọn àfáàní ẹni tí ìdáhùn tiẹ̀ ò bá yàtọ̀ sílé yìí ká mọ̀ pé ohun tó sọnù wàláyé ó ju tó rí tó rò póun rí lọ. àwa tá a wá nídáhùn tiwa correct pé ẹ̀sìn la wá sìn wọ́n wá ní ká wá wo ìgbésí ayé wa bá a ṣe ń lò ó ká wò ó bóyá ó jẹ́rìí sí lóòótọ́ lóòótọ́ agbàpẹ́sìn la wá sìn a sì ń múra pé ẹ̀sìn náà la fẹ́ sìn jáde láyé àbí gbèsè ayé wa àti bá a ṣe ń lò ó ó ń jẹ́rìí tako níbí. ká tó wá lọ sínú hmm. jìgbìjìgbì ìdánilẹ́kọ̀ọ́ yẹn àwọn tí wọ́n kọ ohun tí mo ń yọ àǹfààní nínú ẹ̀ yìí wọ́n pè wá sákìyèsí nípa yí pé síwájú kọ́lọ́n tó rán òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn aláìhùn sálàm wá sílé ayé àwọn kan ti ronú rí nípa wípé kí ni ìgbésí ayé ọmọ ànábì ádámọ̀ jámọ́ àwọn kan tí wọ́n ń pè ní philosophers wọ́n wá ní àwọn ò ronú kan nǹkan kan tó jàǹfààní tó wà nù ìgbésí ayé ọmọ ànábì ádámù ju pé ìbá àkókò tọ́lọ́run bá kádàrá pé èèyàn ó lò lórí ilẹ̀ ayé ó mọ ìgbádùn fún ba àkókò yẹn ó lo opportunity pé ó bá rẹ̀ lórí ilẹ̀ ayé kó gbádùn tọ́lọ́run bá ní kó lè gbá kíkú tó wá ń ka gbogbo èèyàn ó tó pa òun náà torí pé lẹ́yìn ikú kò tẹ̀ sí ìdánilójú pé nǹkan kan tó ń bẹ mọ́ tó ń jẹ́ gbádùn wọ́n wá ní àwọn tí wọ́n nírú ìgbàgbọ́ yìí àwọn philosophers wọn a máa pè wọ́n ní epicureans àwọn epicureans àwọn kan ni tí wọ́n láwọn ronú pé kí ni láìpọ́ máa nábì ádámọ̀jámọ́ná èní àrùn ọ̀la ikú wọ́n ní ìbántẹ́yìn bá rí gbádùn náà láǹfààní ẹ̀ àwọn wá ní àdìsọ́kàn tàwọn ni pé gbogbo ìrìn téèyàn bá lè rìn tó fi jẹ́ pé ìgbádùn ayé yóò jẹ́ yóò dógóńgó fún un ìrìn yẹn ni kéèyàn ó máa plan nígbèsè ayé ẹ ẹni bá rí plan jù tó wá rí ìgbádùn yìí gbájù òun náà la lè sọ pé ó láṣeyọrí jù àwọn tí wọ́n ronú èrò yìí wọ́n pọ̀ ní epicureans torí pé philosopher tó pilẹ̀ èrò yìí orúkọ ẹ̀ ní epicure ọmọ greek ni <clears throat> nígbà tó rorú èrò yìí tóun náà pèpè sí kí gbogbo àṣetánì ṣe máa pèpè sójú ọ̀nà tiwọn wọn ló wá dá ọgbà kan sílẹ̀ ní athens nílùú athens tó jẹ́ olúùlú greece nígbà náà ọgbà tá à ń sọ yìí ó dàbí pleasure garden tó jẹ́ pé téèyàn bá ti wọnú ẹ̀ gbogbo ohun tí a mọ̀ nígbàdùn ayé ọtí ni obìnrin ni eh, gambling ni gbogbo ẹ̀ ni wọ́n pèsè sínú ẹ̀ wọ́n wá fi signpost síbẹ̀ yìí pé ìwọ tí o fẹ́ wọnú ọgbà yìí mọ̀ dájú wípé kò sí àṣeyọrí kan tó ń bẹ fẹ́ni tẹ́mi bá ń bẹ lára ẹ̀ bíi kó gbádùn gbogbo ohun tó bá lè gbá gbà ń sìn kí kó tó wá mú ẹ lọ. so àkọlé tó wà níbi pleasure garden securians ní athens lélẹ́yìí báwa ṣe ń gbọ́ yìí ẹ̀mí wa ó máa kọ̀ ọ́ wípé àá tó tọ́ kéèyàn kan ní kò sáàdì sọ́kàn kan ju pé òun kàn fẹ́ gbádùn ayé lọ. ṣùgbọ́n wọ̀rọ̀ bill nínú àwa tá a jẹ́ mùsùlùmí ará ìmọye tó jẹ́ pé àwọn ò pera wọn lẹ́pikúríàn ṣùgbọ́n rú àdìsọ́kàn yìí ló wà lẹ́mìí tiwọn náà pé èyí téèyàn bá rí gbádùn láyé nìkan náà ní téèyàn kódà ẹlòmíì ń bá wa sọ̀rọ̀ àkèámà àkèámà nípa páwọn àfa ń sọ wọ́n ń sọ ni nkí máa tú wọn fó téèyàn fi mọ̀ pé wọn ò gbàgbọ́ dórí ẹ̀mí tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ wọn ni ẹ wá ta ló lọ síbẹ̀ kábọ̀ rí ìyẹn jẹ́rìí sí pé tóun náà bá ń sọ̀rọ̀ àkèámà ó ń sọ ń sọ pé ẹ̀yin wí ni o so òdodo ni nǹkan tó wà nísàlẹ̀ tó máa ń jáde nígbà téèyàn bá ń bá wọn fi ọ̀rọ̀ pa ọ̀rọ̀ wípé ta ló débẹ̀ kábọ̀ rí ṣẹ́rídà kejì àwọn epicureans wọ́n ní wọ́n ń pe àwọn yẹn ní altruist àwọn philosophers kan làwọn yẹn náà àwọn ní tí kálukú bá dúró lórí pé kóun ṣáà ti gbádùn ayé lòun fi ṣe àdìsọ́kàn fáyé ò ní rọgbọ torí pé gbogbo wa ó máa lé gbádùn yìí lálépa jùlé ni ẹnìkan ò sì ní bìkítà nípa àǹfààní ọmọlàkejì ẹ̀ àwọn wá ní ìdàkejì táwọn epicureans ń sọ òun làwọn rò kó correct òun ló yẹ kó jẹ́ àdìsọ́kàn sí gbogbo ọmọ ànẹ́bí adam àwọn altris àwọn ní ẹni tó rílé ayé gbé jù òun lẹni tó jẹ́ pé ó ní ìpamọ́ra ìyà ìfaradà ohun tí ò tẹ́ láti fi rí àǹfààní fún ọmọlàkejì ìyẹn ni pé òun ṣetán bó jẹ́ kó sacrifice ẹ̀mí tiẹ̀ kó farada ìnira kó farada kò ríná kò rílò láti fi rí i pé ògbóngbò àǹfààní ó wà fún àwọn èèyàn yòókù láwùjọ ìyẹn ni pé kó sacrifice rẹ̀ for the benefit of other people àwọn tí ẹ máa ń gbọ́ tó máa ń pè ní nationalist tí wọ́n ní ògóńgó ọ̀nà ògóńgó àpọ́nlé ni kéèyàn ó kú fórílẹ̀-èdè èèyàn wọ́n mú fílọ́sọ́fì wọn látara irú ọ̀rọ̀ tí àwọn wọ̀nyí sọ ni wọ́n ṣe máa ń sọ yí pé torílẹ̀-èdè ẹni bá ti ní ká wá kú fóun kò yẹ ká ṣe iyèméjì ẹni bá ti wá kú fórílẹ̀-èdè ẹ̀ wọ́n á ní national hero ni wọ́n á ní akọni alápọ̀nlé ni irú àdìsọ́kàn yìí ní máa gbé àwọn kan débi pé orílẹ̀-èdè tiwọn gan bá tiẹ̀ ń ṣàbòsí sórílẹ̀-èdè míì àwọn ò fẹ́ mọ pábòsí làwọn ń ṣe sórílẹ̀-èdè míì lópin ìgbà tó bá ti jẹ́ pé ogun sórílẹ̀-èdè tàwọn ní káwọn wá jà yẹn o fáǹfà ní orílẹ̀-èdè àwọn ni tá a bá ronú yẹn náà a rí i pé tí dáadáa díẹ̀ bá tiẹ̀ wá ń bẹ̀ aburú pọ̀ nù ẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n ní kéèyàn ó sacrifice ẹ̀mí tiẹ̀ ó sacrifice ìgbádùn tiẹ̀ fáwọn kan gbogbo ọmọ ànábì ádámọ̀ kan ló rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ẹni tó máa rọ̀ lọ́rùn láti ṣerú sacrifice bẹ́ẹ̀ àfi kó jẹ́ pé ó ti rí ìdánilójú àbí ìlérí kan pé tó bá ṣe bẹ́ẹ̀ o ẹ̀sán kan ń retí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọn ò tiẹ̀ mọ ọlọ́run débi tí wọ́n retí pé ìgbádùn àlìjẹ́nà àbí ìgbádùn inú sàárè kan bẹ́ẹ̀ táwọn bá ṣe sacrifice ó tóru tí wọ́n ní káwọn ṣe yìí. àdánwò kejì tó wà nù philosophy tí wọ́n ní pé orílẹ̀-èdè téèyàn bá ti wá bára ẹ̀ náà ni ó máa jàre ń gbogbo ògbà láì ní bìkítà kí ló ń ṣẹlẹ̀ sórílẹ̀-èdè mi. tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé lénìí ní gaza ilẹ̀ palestine àwa tí a bá máa ń wo ìròyìn lórí tẹlifíṣàn a máa rí i pé gbogbo àgbáyé pátá ló ń pariwo tó ń ké wípé israẹli ń ṣàbòsí sáwọn ará palestine ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọmọ israel fúnra ara wọn wọ́n wà lẹ́yìn ìjọba wọn bíi kéni torí pé kíni fìlọ́sọ́fì pé kí tiwa ó ṣáà ti dáa òun náà ló pàtàkì jù òun ló wà lẹ́mìí wọn nationalism ìdí rèé tẹ́ ẹ bá gbọ́ tó pàwọn àáfàá kan sọ yìí pé mùsùlùmí ò lè bẹ́rí fún national flag a lè ṣerú national pledge torílẹ̀-èdè máa ń ní kéèyàn ó ṣe wípé i will serve the country with all my blood i will serve my country tó o bá fi gbogbo ohun tó ń sọ yìí sin orílẹ̀-èdè kí ló kù tó fẹ́ fi sin ọlọ́run ọba orílẹ̀-èdè tá a sì ń sọ yìí tí wọ́n ní ká dìde fún àsíá ẹ̀ ká dúró wọn lé orílẹ̀ ọ̀hún kò mọ ọlọ́run àwa tá a jẹ́ mùsùlùmí àwa ò gbọ́dọ̀ bẹ́rí fàṣíà káwa la jẹ́jẹ́ pé gbogbo ìkíkọ́ ẹ̀jẹ̀ tí ń bẹ lára wa láti sin orílẹ̀-èdè kan wàláhì la kúfùrù ni kì í ṣe gbogbo ẹni tó bá ṣe ló di káfíìr ṣùgbọ́n ìṣe kúfùrù ìgbàgbọ́ kúfùrù ni wọ́n tà á fún wa láti ilẹ̀ òkèèrè ni àwa tá jẹ́ tíjà fún wọn pé a ti máa ṣèmọ̀ pé báwo la ṣe fẹ́ ṣe mí ní tabadé skul lọ́la ká sọ pé àníkọ́ àwọn ọmọ national anthem o rárá ó lè má rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n káwọ́ ó máa mọ̀ yí pé bíbẹ́rí fún national flag kíkọ́ àwọn ọmọ wa pé kí wọ́n ó jẹ̀jẹ́ wípé gbogbo ẹ̀jẹ̀ ara àwọn làwọn ò fi sin orílẹ̀-èdè ìṣe kúfùrù ni tá a bá ń gbọ́ pé ọlọ́run ọba ní ká má sin nǹkan kan yàtọ̀ sóhun ẹ̀jẹ̀ tá à ń jẹ́ yẹn ni pé a sin nàìjíríà kú ni lórí ẹ̀tọ́ ó tọ́ lórí àìtọ́ kò tọ́ kí wàá la lè jẹ́jẹ́ bẹ́ẹ̀ fún wàláhì kò sí lẹ́yìn ọlọ́run ọba so àwọn afá wa ní àwa tá a jẹ́ a gbọ́dọ̀ nírú àdìsọ́kàn àwọn tí wọ́n ń pera wọn ní nationalist tí wọ́n ní gbogbo nǹkan làwọn ṣetán láti sacrifice orílẹ̀-èdè bẹ́ẹ̀ la gbọ́dọ̀ nírú àdìsọ́kàn àwọn epicurean àwọn tí wọ́n ní ìgbádùn yé táwọn bá lè rí táwọn náà ló jẹ àwọn lógún ọmọ ẹlòmíì bá kú kò kàn báwo làwa ṣe wá gbọdọ̀ ṣẹ̀mí kí ló gbọdọ̀ jáde sọ́kàn wa ìyẹn gan la fẹ́ yẹ̀ wò. èyí tí islam fi pa wá òun náà ni wípé gbogbo nǹkan míì tó yàtọ̀ fún ọlọ́run ọba tá a bá ti ń jẹ́jẹ́ pé torí ẹ̀ la ṣe ń bẹ nǹkan ọ̀hún ti dòòṣà so ká ṣọ́ra olólùfẹ́ a máa sọ pé torí olólùfẹ́ òun lòun ṣe ń ṣẹ̀mí n tó ń sọ ni pé ẹni tóun ń bọ lolólùfẹ́ òun. ìyá a máa sọ́ngbà míì á ní kí lòun tún mú láyé mọ́ torí ẹ̀yin ọmọ yìí náà ni. àbílẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀yin ìyá wa máa ń sọ ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́ lẹ́nu mùsùlùmí ni. ṣègbésí ayé nítorí ọkọ a ṣègbésí ayé nítorí ọmọ a ṣègbésí ayé nítorí profession àbí kèrè àkan à ń ṣègbésí ayé nítorí pé ọlọ́run lòun dá wa ká wá sí òun ṣùgbọ́n kọ́ lẹ́tọ̀ọ́ lórí wa bọ́mọ náà ṣe lẹ́tọ̀ọ́ lórí wa orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ lórí wa ọ̀gá tá à ń bá ṣiṣẹ́ ó lẹ́tọ̀ọ́ lórí wa gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tiwọn ṣùgbọ́n ẹ̀tọ́ tiwọn kò ṣáájú ẹ̀tọ́ ọlọ́run tó túmọ̀ sí pé kálukú wọn láàfún lẹ́tọ̀ọ́ ẹ̀ lópin ìgbà tẹ́tọ̀ọ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ wa ò bá ṣe kọlu tọlọ́run ṣùgbọ́n bíi tẹ́tọ̀ tí wọ́n bá ti fẹ́ kọlu tọlọ́hún àárín sẹ́yìn pé tọlọ́hún ló ṣáájú tiwọn eléyìí náà ní túmọ̀ nítorí nàbí sọ́lọ̀ láàtàlà tó fi kọ́ ayé pé látọ́ àtàlẹ̀ màlúkín fi ìmọ̀ àti ẹ̀sìn kọ́ àlẹ́ mo gbọ́ mo gbà kò sí fún ẹ̀dá kan tó bá gbọ́ ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀gbọ́ níbi tá a bá ti ń pa láṣẹ ohun tó tako kí lọ́lọ́run ọba pa wá láṣẹ. ẹ ti ọlọ́wọ́n ọba sọ fún anú sọ́rọ́tò lànàm ó ní kó jíṣẹ́ ńlá ó jíṣẹ́ kan fún wa ó sì dá mi lójú pé gbogbo wa la gbọ́ ṣùgbọ́n ṣé gbogbo wa la gbà gbọ́ dísàlẹ̀ kù ó ní kó sọ báyìí pé kúl iná sọláàtì wọnúsùkì wọ́n máa ṣíyàyà wọ́n máa máa tí lèláhi rọ́bìlà àlẹ́mí sọ fún wọn wípé èmi o èmi muhammad irun mi tí mò ń kí gbogbo sacrifice mi gbogbo ìjọsìn mi àti mi àti àìní símọ̀ mi gbogbo ẹ̀ pátá ó dá lórí bọ́lọ́run ọba bá ṣe fẹ́ ni ìjọsìn ni ọlọ́run ọba ní kí n ti ṣe láṣẹrí ìkẹlẹ kò torí pé ọba tí ò ní ẹgbẹ́ ni kò lórogún káwá wò ó ṣé ẹni bá ti ṣe pledge wípé orílẹ̀-èdè ló ń fẹ́ sìnkú ṣé ìjẹ́jẹ́ tó ń ṣe yẹn ṣó tako ìtumọ̀ áyà yìí àbí kò tako mo rò pé a ní láti rò jìnnà bá a fi gbà kó tako wọn láwa òbí àtàwa ọkọ àtàwa ọ̀gá níbi iṣẹ́ náà àwa náà bọ́nú ọ̀rọ̀ yìí gbogbo òbí ní máa bẹ lọ́hùn kọ́lọ́hùn fóun lọ́mọ rẹ ọmọ rẹ náà sì ni ọmọ tí ó gbọ́ sóbì lẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ṣùgbọ́n tá a bá ń pàṣẹ fáwọn ọmọ wa a kì í rántí wípé ẹnìkan ló fi ẹ̀tọ́ kí wọ́n gbà sí wa lẹ́nu ló fi lé àwa lọ́wọ́ tó pa wọn láṣẹ bẹ́ẹ̀ a kì í rántí pé ẹ̀tọ́ táwa ní lórí àwọn ọmọ ọlọ́run ọba ló fún wa lẹ́tọ̀ọ́ yẹn kò wá yẹ kẹ́kọ̀ọ́ tí ó ṣáájú tọlọ́run ló fi jẹ́ pé test ni wọ́n ní kíkọ̀ọ̀kan náà wá ta jóbi ká bira wa léèrè pé ṣé báwa ṣe ń fẹ́ káwọn ọmọ owó gbà ní gbogbo ìgbà tá a bá ti ń pa wọ́n láṣẹ ṣáwa náà ṣetán tó bẹ́ẹ̀ wípé gbogbo àṣẹ tọ́lọ́run bá ti ń pa wá tó bá ti dá wa lójú pé àṣẹ ọlọ́run ni àwa náà ṣetán láti jẹ́ ọlọ́run ọba nípè àti pé táṣẹ tiwa àti tàwọn àti ti ọlọ́run bá ti ń kọlura èwo gan la fẹ́ káwọn ọmọ owó máa tẹ̀lé kí n tí mò ń sọ yìí lè yé wa ọgọrọ ọmọ ló jẹ pé àwọn òbí ò mọ láṣà wọn ò mọ lọmọ ọbú iṣẹ tí wọn fẹẹ bẹ kí wọn tiẹ tó sọ fún un ó ti mọ pé mọmì nífẹẹ nǹkan báyìí dáàdì nífẹẹ nǹkan báyìí ṣùgbọn bí tọrọ ti máa ń takora náà ni pé táwọn ọmọ wọnyí bá ti wá ṣe bí ẹni lágbóyè ẹsìn kan tó fẹẹ ju ti dáàdì àbí ti mọmì lọ tí wọn wá ń pe àwọn òbí sákèsí pé ah, kíní báyìí èèwọ ni àwọn òbí ó máa wá rán wọn létí pé ọmọ búlí máa kọ àṣẹ àwọn òbí ẹ̀ tó sì dá wọn lójú pé àṣẹ táwọn ń pa ọlọ́run ọba ò yọnu sí á mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ti fẹ́ kọ̀ lọ́mọ ńlé nítorí pé ó ní wọ́n ríṣẹ́ sí báǹkì kóhùn ó sì lóhùn ò ní ṣe dádì wa takò pé tó bá jẹ́ òun lòún bí lọ́mọ tí ò bá jẹ́ pé ó fẹ́ forí gba èpè lẹ́yìn gbogbo owó táwọn ti fi ran yunifásitì tó bá lóun ò ní gbaṣẹ́ kan torí pé iṣẹ́ èlé ni àbí wọ́n ní kóun ó fa irun gbọ̀n bì kan òun ò wá ní lè ṣe pẹ̀lú gbogbo àìsàn àìwo àwọn olórí ẹ̀ á jẹ́ pé kò gbà fún òbí ni àwa ara àwọn àfáà kan jẹ́ pé akíndìndìrín làwọn náà ọ̀rọ̀ òye wọn ọlọ́run sọ ànábì sọ òṣáájú lórí ẹ̀mí tiwọn wọn á máa wá kéwù yẹn lódì lódì pé ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pàṣẹ àwọn òbí òótọ́ ni àìgbọ́dọ̀ pàṣẹ àwọn òbí kò túmọ̀ sí pàṣẹ òbí gbọ́dọ̀ lékè àṣẹ ọlọ́run ó ṣe rí yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ní kábí gbogbo ọkọ léèrè wípé ṣé gbogbo ọkọ ló lè sọ fún ìyàwó ẹ̀ pé arábìnrin gbogbo àṣẹ pátá lọ́lọ́run bá fi lé mi lọ́wọ́ pé kí n pa kí òun sì jẹ́ mi àpè tó bá takùtọ̀ lọ́run nìkan èmi náà wá bẹ́ẹ̀ gbogbo ìgbà tí n bá ti pàṣẹ nǹkan tó takùtọ̀ lọ́run wò mí lójú kó sọ pé àbú mi ò ní í ṣe torí pé lè takòtò ọlọ́run. adúpẹ́ fọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ tiwa lè sọ bẹ́ẹ̀ gbogbo ọkọ tó jẹ́ mùsùlùmí kọ́ ló lè sọ bẹ́ẹ̀ wàláhì la fi máa ń rí mi tí a ní bẹ́ẹ̀ ni òun lòun fẹ́ òun sì ní bó ṣe ń múra ò tẹ̀wọ̀n lọ́rùn tó bá fẹ́ lo hijab kó kúrò lábẹ́ òun àbí kó sọ pé ṣìjáàbù tó lò yẹn ti tó tó bá ti mọ̀ kóun fẹ́ lo jìlbáàbù kó wá bìgbà àbí ní bẹ́ẹ̀ ni òun mọ bóun ṣe fẹ́ lẹ́bù tó wà òun náà lòun rèé tó fi débi tó dé yìí ṣùgbọ́n tí wàá fẹ́ kọjá báńdìrì báyìí ó ti ń ṣe ju bóun gan ṣe fẹ́ lọ tó bá ti ṣe kọjá lẹ́bù yìí òun ò lè fẹ́ mọ́ lóòótọ́ ọkùnrin níyọ̀ǹda kó sọ fún obìnrin wípé tó òun ò ṣe mọ́ láì ní jẹ́ kó nídìí kankan ṣùgbọ́n ohun tó ń ṣàwálé mọ̀ ni pé tó bá jẹ́ni tó gbà wípé tọlọ́run tòjíṣẹ́ ńlá náà ló yẹ kó lékè àṣẹ tòun kò yẹ kọkùnrin torí kóbìnrin ń ṣẹ̀sì fẹ́ kọ̀ ó yẹ kó tiẹ̀ máa dúpẹ́ fọlọ́run ni pé tó bá gbéṣẹ́ ńlẹ̀ jòun lọ pípe ní sírìn ló yẹ kó jẹ́ fóun náà ṣùgbọ́n àáwá ti bẹ̀mọ̀ yìí pé kì í ṣe gbogbo ẹni tó lóun gbà fọlọ́run gbà kó jíṣẹ́ ńlá náà ló mọ̀ tí wọ́n pa àgbà fáwọn méjèèjì yìí ó ní lẹ́bù tí wọ́n fẹ́ gbà fún wọn mọ́ ni wọ́n ṣe ń pè wá sákèsí pé ẹni títí ẹ bá rí bá Gbogbo Mo ní lọ́sọ̀ wọ́n ti lọ ọ̀ṣun.

Iná Kí ni mo wà wí? Èmi náà ìdánwò. Ọ̀nà náà fà ìdánwò dàbí o. mo ní wọ́n ní ká wúra wa ká bájọ́ kọ. bí ṣe gbogbo wa la ṣe tán pé àṣẹ tó bá ti ń takòtò lọ́hùn tó ń takòtò níkẹ́ ńlá àwọn ìyàwó wa ò jẹ́ wá lójúṣe pé kí wọ́n gbọ́ kí wọ́n láwọn tẹ̀lé. ṣé gbogbo òbí lòun náà ń tọpọn nítọ pé gbogbo tó bá ti sakutọ ọlọpàá bíi tí n bá ti ń pa ẹ láṣà ẹ láṣẹ sọ fún mi pé rárá mọ́ mi rárá dádì mi ò lè ṣe gbọ́dọ̀ wọn bá takò. ṣé gbogbo ọ̀gá takò ṣe pẹ́ lábẹ́ ẹ̀ lòun náà dúró dúró pé fóun bá ti ṣe pé òun kò ṣe nǹkan kan tó lòdì sí nǹkan tọ́lọ́run ọba fẹ́ kó ṣe. kọ́kàn rán òun létí ni pé á ẹjọ́ bí mà ọlọ́run ọba sọ báyà níbi sọ báyìí. kí máa jẹ́ reaction wa táwọn tó bẹ wa bá ẹ̀ fún wa. àjẹ test lóòótọ́ lóòótọ́ tá à ń ahọ́n àbí à ẹ jẹ́ fún alápèjúwe nǹkan tí mò ń sọ yìí. ọmọ ìyá wa kan ó ló ń bá kan náà bàbá wa nú ẹ̀sìn ṣe gẹ́gẹ́ bíi sẹ́kítírì. ṣé ẹ mọ̀ pé ẹni bá jẹ́ sẹ́kítírì yẹn ẹni tó ń bọ̀ wá pàdé ọ̀gá sẹ́kítírì ọ̀rí. ṣé tó gbalẹ̀ lọ́dọ̀ wa ń bí ni wípé ohun téèyàn ò láníyàn láti múṣẹ a máa ṣé nílérí tá a bá ń ṣe business. Ọgọrọ àwọn tó wá pàdé ọ̀gá appointment pé wọn wọn máa appointment wọn ìgbà báyìí ló fi sí bí to bá dé bí àdéhùn tó wà láàrin àwọn àti ọgá yìí ló máa rán sí wọn a ní kó sọ fún wọn pé wọn ò sí àràùn gómìnà ọmọ ọ̀yá wa ló wá jẹ́ yìí gbólóhùn tiẹ̀ máa ń wí pé bóyá kò mọ̀ àdéhùn yẹn a kò jẹ́ kóun pé ti tó ni tó bá rí i pé ó ti mú un ṣe èmi ìgan tó bá ti ń ṣèlérí yẹn tán tẹ́lẹ̀ yẹn lọ yóò sọ pé mo fọ tòótọ́ fún un torí tóun bá fọ tòótọ́ fún un àwọn máa ní ìwọ̀n contract yìí láti wá pera òun padà pé ṣé bóun á ṣe máa bá a parọ́ náà rèé àbádẹ́ ni wọ́n mọ̀ òun sí òun ṣe lẹ́kṣọ̀ káàkiri ó wá láti pe ọ̀gá ẹ̀ torí pé bàbá wa ládìílè ni bàbá tá à ń sọ yìí ẹjẹ sà òun ò nílò máa bá ń ṣe secretary because táwọn àdánwò kan torí bóun ṣe fẹ́ yọra òun kọ̀ọ̀kan nínú wa táwa náà lọ́mọ ọṣẹ́ lábẹ́ wa ní nǹkan tí mò ń sọ yìí bá wí mo fi tẹ́lẹ̀ ń ṣàpèjúwe ni ẹni jẹ́ tó lọ nínú wa wọn àti gé aṣọ sílẹ̀ kí aṣọ tọmọṣẹ́ pé tó bá dé o ò gbọ́dọ̀ sọ pé bá àti o àti ìran àti kọ́kọ́rọ́ sí ibi tí wọ́n kó sílẹ̀ mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtúparí ọ̀pọ̀lọpọ̀ ló ti máa ń kọ́ mọṣẹ́ pé tí wọ́n bá dé tí wọ́n bá ní two feet àwọn fẹ́ wọ̀n tí wọ́n tún wọn two feet ní two feet mọ́ tí wọ́n two inch kúrò ń bẹ̀ ni. wọ́n rí i pé gbogbo apáta ni kinní yìí bá wí. táwọn ọmọ sẹ́pẹ́ wà lábẹ́ wa àbáwọn obìnrin tó wà lábẹ́ wa àbáwọn ọmọ tá a bí nú tí wọ́n bá ní àwọn gbàṣẹ wa ṣùgbọ́n àwọn ò gbà ọlọ́run pa àwọn láṣẹ báwo la ṣe máa ń rìn àkìsí ìyẹn la máa fi mọ̀ pé lóòótọ́ lóòótọ́ àwa tá a la gbàgbẹ́ sí ni wọ́n ní ká wá ṣe during living for islam ká tó máa pledge gbogbo ìtúkọ̀ ẹ̀jẹ̀ tí ó bẹ nú ẹ̀jẹ̀ wa la fẹ́ fi fi nàìjíríà. now àwa ń láti pera sákèsì wípé àwọn nǹkan tó ń complete tó ń bára wọn wọ̀jà kadì tí kọ̀ọ̀kan nínú wọn sọ pé òun lòun láṣẹ lórí iwájú kejì lọ wọn ò ṣe é kà tán. ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ọ̀kan wa tó lọ́kọ lọ́kọ ni wọ́n bí wọ́n fi ṣọmọ kí wọ́n tó yọ̀ǹdẹ̀ fẹ́nìkan lọ́kọ. àwọn tó bí wa sì máa ń ní fílì pé Láti ti ní àbí táwọn kúrò lórí ilẹ̀ ayé àwọn lórí wa jọ lọ. àwọn sì fẹ́ ká wà lóyàl sáwọn ẹ lọ. ó ti jẹ́ pé mi ọmọ wọn wọ́n fẹ́ mọ gbogbo tó ń bá ń ṣẹlẹ̀ ń bẹ̀. wọn bá lóun àwọn nǹkan kan wọn fẹ́ kó hàn ó bu láṣìírí àwọn nǹkan wọ̀nyí ni gan máa ní fílìn pé ó ti nífẹ̀ẹ́ ọkọ̀ dà wọ́n lọ kó lóyọ́tì sáwọn tó bó ṣe kó ṣe lóyọ́tì sáwọn. bẹ́ẹ̀ ló máa ń nírètí wípé tọkọ ọmọ bá ti ṣaṣemáṣe kíyàwó ẹ̀ kẹ́rù kó máa bọ̀ ńlé àwọn. bẹ́ẹ̀ ni àwọn ò kọ́ lọ́mọ àwọn ò sì tà á lọ́jọ́kọ́jọ́ lórí òkì tó ní sí fámìlì tí wọ́n ti bí ó gbọ́dọ̀ jù ú tó yẹ kó ní sí ẹ̀dá ọlọ́run kankan lọ. yẹ́yìn ó fi yé mi pẹ́sìn ọlọ́run bò sọ bẹ́ẹ̀. báwọn fámìlì ṣe wá ròyìn lọ́yà ẹni tó fún mi níṣẹ́ òun náà ń retí pé tóun bá ti fún yín ní sálárì kan tẹ́ ẹ ti sign appointment letter tẹ́ ẹ ti ṣetán láti ṣiṣẹ́ fún òun gbogbo nǹkan mìíràn àti ẹ̀ ó ń láti gbọ́ secondary position ni top first. ó ti jẹ́ pé báyọ̀ náà bá pàṣẹ bóyá fẹ́ gbéyàn láti ibìkan lọ síbì kan tẹ́ ẹ bá ní complain bíi pé torí pé family problems kì í gbà pé ẹ̀sìn yín tako ìṣe kan tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe lẹ́nu iṣẹ́ tẹ́ ti ń gba sálárì tán torí ẹ̀ fún yín mọ́tò tán torí ẹ̀ fún yín nílé àrùn ló fún ẹ̀mplọ́yà wípé gbogbo nǹkan táwọn ti support ẹ yìí òun ní loyalty ti company ni wọ́n tún wá ní loyalty sí nǹkan kan corporation company policy wọ́n ṣetán láti fáyà èèyàn mélòó nínú wa a wá ní àgbẹkẹ̀lé nínú ọlọ́run débi ká ní ìgbàkigbà ká ṣe àwọn tó gbà wá síṣẹ́ bá ti ń takotọ lọ́run bẹ́ẹ̀ yẹn náà la fẹ́ dúró tì kódà tíṣẹ́ ọ̀hún bá pabọ́ lọ́wọ́ wa ẹlòmíín mọ̀ kó tọ́ wọn gbóyà láti ṣe bẹ́ẹ̀ ló wá rí káàkiri káàkiri ẹ wá ní ṣùgbọ́n o àti ìsọ pé gbogbo ẹni bá ti gbà pé islam la wá ṣègbésí ayé fún islam la wá kú fún pé ṣé tí wá túmọ̀ sí pé mo wà lórí àtẹ́bí ẹni royal sọ́kọ ẹni mo wà royal tó kú ní iṣẹ́ bí wọn ni rárá á wà royal sí wọn kódà ju bí fámìlì kan ṣe fẹ́ ká wà royal sáwọn lọ bí wọ́n ṣe fẹ́ ká wà royal sóhun lọ ju bọ́ọ̀gá tó fún ní iṣẹ́ ṣe fẹ́ ká wà royal sóhun lọ torí pé káwa bá fẹ́ ṣòlóyà sí i à ń ṣù ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń fi ń ṣẹ̀sìn ni. ẹ rí i pé nǹkan tí wọn bá ń ṣe pẹ̀lú àníyàn ìbáàdà ọ̀kì ń retí pé ẹ̀dá tóun ṣe é fún ní ó sàwọn lẹ́sàn-án ẹ̀. ìpàṣẹ báwo iṣẹ́ ẹ̀ níṣẹ́ ìbáàdà pé lóòótọ́ wọn fóun ní sálárì tó jẹ ọlọ́run ọba lójúṣe pé kóun ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin òun àtọ̀. ìgbàgbọ́ bá kùnà nínú àwọn nǹkan kan tó jẹ́ ojúṣe ẹ̀ ọmọ iṣẹ́ yìí ò ní rò pé tó lẹ́kìsíwùs fóun náà láti jàǹbá àmánà yóò máa mọ̀ pé lópin ìgbà tóun ò tí ì sọ fóun ti bọ́ iṣẹ́ wọn lọ́rùn o ọlọ́run ó gbé òun bóun bá ṣe ṣe sí ọ̀pá là ń bẹ̀ ọ̀pá ò sí bẹ̀ ó ń kò rò wọn. suppliers ọ̀pá ló pé ohun tó dójú ṣe wọn sọmọṣẹ́ wọn ò ní ṣe. àwa jẹ́ kọ́mọṣẹ́ náà rò pé nígbà tóun bá ti gbaṣẹ́ tó bá ò ṣe tó jẹ́ ojúṣe ẹ̀ kò tó òun. ṣùgbọ́n yá wa yí pé bẹ́ẹ̀ kọ́ lópin ìgbà tó o bá gbaṣẹ́ tó o sọ pé ò ṣe mọ́ àdéhùn tó wà láàrin ìwà àtọ́jà yìí ó gbọ́dọ̀ pé làwọn àfáàfin ní ẹni bá ń fi àníyàn ìbáàdà sin ọ̀gá a máa rọ́gà yẹn sí ju bọ́ọ̀gà gan ṣe fẹ́ kí wọ́n sì lọ. àkàlẹ́pọ̀ àwọn àfáà kí wọ́n ṣiṣẹ́ síjọba tó jẹ́ pé pẹ́ẹ̀nì tí wọ́n fi ń kọ́ tó fi ń kọ́ lẹ́tà tó fi ń kọ́ government document wọ́n kọ̀ láti fi kọ́ personal document wọn. tó bá pẹ́ ẹni tó jẹ́ gàgà tó gbà wọ́n sí sẹ́nu iṣẹ́ òun gan ni má rí ṣe. àwọn contemporary scholars ẹgbẹ́ tó ṣe fúnà ọ̀sẹ̀ ní kọ́lọ̀mbà ọ̀run kẹ gbogbo pé fúnsì kò tí jọdún mẹ́wàá lọ. wọ́n ní tó bá jáde ńlé tó lọ sí ibi iṣẹ́ ó ní personal driver tó bá kúrò lọ́fíìsì gọ́ọ̀mẹ̀ntì kíyàwó ẹ̀ bá pè é pé àfa ẹ dákun ẹ bá wa yà ní supermarket a ní ìdí nǹkan báyìí sọ fún dráìbà pé gbóhùn lọ lóná tó gọ́ọ̀mẹ̀ntì òun wà jáde páàkì ìsílẹ̀ òun wá gbé personal car káwá fi lọ supermarket torí pé òun ò fẹ́ bọ̀ ní fún gọ́ọ̀mẹ̀ntì lórí personal need. ọ̀gá tó ti fẹ́ nu ṣẹ́gun rẹ̀ kíyèsí kéèyàn nínú loyalty yìí bẹ́ẹ̀ náà ló bí sẹ́ni tó bá fẹ́ ọmọ ọlọ́mọ kan gẹ́gẹ́ bí aya tọmọbìnrin bá wá bẹ̀rẹ̀ sí ní misbehave kò ṣe ohun tó yẹ kó jójúṣe sọ́kọ kò ní sọ pé ńgbà tó ti ń kùnà kí àwọn kí wọ́n ti bóun náà yẹ kí wọ́n bóun náà ń bẹ rárá tó sọ ọlọ́run ọba yìí pé rìbáàdà ni ó pin ìgbà tíyàwó òṣù wà lábẹ́ á pé gbogbo ohun tó sọ ọlọ́run ọba ní kó kódà lẹ́yìn tá a bá ṣe tọ̀ láti pé arábìnrin ọ̀rẹ́ kò fẹ́ ẹ mọ́ ọlọ́run ọba ní jíjẹ mímu ẹ̀ ìlú ẹ̀ tí ó fi parí ẹ̀ ìgbà ọkùnrin gbọdọ̀ mójútó bó ṣe ń mójútó lọ́jọ́ kìíní àná tó nífẹ̀ẹ́ wà lẹ́mí òun ni. irú lọ́yọ̀tì yìí èèyàn ò lè rí ibì kan tí kì í bá sọ̀dọ̀ ẹni tó jẹ́ pé gbogbo tó ń ṣe àníyàn ìbáàdà ló fi ń ṣe é. wọ́n wá nítorí náà báwo bá jẹ́jẹ́ irú ìjẹ́ táwọn kan máa ń jẹ́nu national anthem national play yìí wọ́n mọ̀ yìí pé ọ̀pọ̀ ọba nìkan ló yẹ ká jẹ́rú ẹ̀ fún nobody else. Not an employer, family, next of kin, not a husband, our own children. ṣùgbọ́n kí ni tó máa ń kọ dí kéyìn ó lè ṣerú eléyìí fún islam kéyìn ṣègbésí ayé wọ́n ní nínú nǹkan tó máa ń kọ dí ni pé àkọ́kọ́ ignorance about islam àìnímọ̀ tó nípa ẹ̀sìn islam ohun téèyàn fẹ́ fi ṣègbésí ayé tó fẹ́ fi tògbésí ayé ẹ̀ tó bá mọ̀ ọ́ kò lè rí lò. ignorance nípa islam yìí wá dògbòn ń gbó pé èyí tó pọ̀ nínú òbí kàkà kọ́ lọ ní kéwú kakọ lẹ́sìn tó lẹ́wù tí ó fi mọ̀ wípé ìlà kọ́kọ́ nínú gbogbo ohun tá a bá ń ṣe kò ka eléyìí kú bó ṣe kàkà kọ́ mọ ní secular education téèyàn fi ń jẹ́yàn láyé kún a wà á rí i pé èyí tó pọ̀ jù náà àkókò wa láàyè káwọn ọmọ wa ní bí wọ́n ṣe ṣe ẹrú sí ẹnìkan ni. a ọmọ wa tó ṣe wà financially independent yes tó financial independence rẹ gbàjẹ́ ọmọ ṣẹ́fẹ́ nìkan ẹni tí wọ́n fẹ́ jọmọ ṣẹ́fẹ́ yìí ẹni tí ò rẹ́sìn ọlọ́run ọba ni òun náà wàá fẹ́ bá wọn mọ pé ṣé kan tóun bẹ̀ wọ́n papọ̀ lọ́hùn. Àkókò ètò ọ̀wá sí fáwọn ọmọ yìí láti mẹ̀sìn tó lẹ́bù tí wọ́n fi láwọn fẹ́ tẹ̀sí síwájú. Bí mo ṣe ń sì ó ti gbogbo wa. Bí dìgbì mi wa, ó ń sáré pé ń gba masters torí pé dìgbì ìgbò tó ṣiṣẹ́ mọ́ ìtọ̀pọ̀ ń lò. Tó gba masters ó ń lé pé ń gba PhD. Mo pàdé kan nínú àwọn tó jẹ́ pé gẹlẹtínì rẹ̀ rí sísà ni ó ti ṣe phd ẹ̀ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ àdáni ni bishop ó ń ṣe distributorship fún àwọn kan tí wọ́n ń tajà ìgbà tó wọ́n sọ fún mi pé ti ṣe phd mo congratulate wọn congratulations ṣùgbọ́n mo gbọ́ wípé ní mọ́ṣáláṣí ọ̀dọ́ wọn sísà wa yìí ń lò sí bíìdì èèyàn tí ó máa bá wọn kó mọ ń tó wà láì wọn rí. sísáṣàpò kò jẹ́ bí ìgbà tá à ní wọn ọ̀rẹ́ kọ̀ọ̀kọ́ ní sísáṣàpò yẹn ló jọ. iná wa ti dábàárà kí ìtí sísá àpilẹ̀ ṣe phd yìí wàláhì tó bá jẹ́ pé lẹ́yìn first degree or masters ọdún mẹ́ta ni wọ́n wá yàn yí pé àwọn fẹ́ fi kéwú káwọn ọmọ kéwú ní wàláhì wọn ò bá wúlò. wọ́n béèrè èdè la need láti kàfi shop kàfi ṣe distributor ọmọ ibo tí ò ní school fat ó ń ṣe successfully ṣé bí kárajà kátajà yìí náà ni kí ẹ wá jẹ pé yes i need phd káràkátà àmọ field àlèsí kì í ṣe field yìí ní sísá wa lè sí un defa, un defa. ló máa ń fìl pé ó tó yangàn tọmọ mi kàwé débi bì rílò kò ní rílò relevant kò relevant secondary issue ni báwo lè fi ọmọ yóò ṣe parapa tó tó ní certificate yìí gbà secondary issue ni àwọn ń bẹ̀ wá nítorí tọ́lọ́run bẹ́ẹ̀dì sọ́kàn àwọn òbí tí wọ́n bá rí báyìí àwọn lè láwùjáre nípa yìí pé ló pọ̀ sí òdodo ẹ̀sìn tí wò fi ń rí bẹ́ẹ̀. àpá àtàwọn ọmọ láàfàgùn ògbọ́rọ̀ yìí ọ̀rọ̀ rí báyìí. àwa réèyàn jíṣẹ́ fún wa pé ohun tọ́lọ́run ní ká wá ṣe láyé ohun ẹ̀sìn. kí náà kọ́ ò bá gbẹ́yìn kò yẹ kó jọmọ ẹ̀sìn fún wa. ọjọ́ ìrìn oyin létí nínú hadith kan ta kà sí wa létí ń jọ sí. kí ni tí ọba dénú sàárè? wọ́n ṣèbéèrè mẹ́rin ó ní wọ́n béèrè pé ta lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ kí ẹ ọ̀pọ̀lọpọ̀ òjì ńlá sọlọ́láhùn alẹ́ sẹ́lẹ̀m èyí tí wọ́n béèrè ṣìkẹ́rin ni pé máa ń mú kà kí ló mọ̀ sáratí bá nàbí ṣe sọpẹ́ ró dáhùn ó ní tó bá jẹ́rú onígbàgbọ́ òdodo ọ̀pọ̀ onídìgbé ní physics ó ní ọ̀la òun ní phd nínú ẹ̀kọ́ yìí ó ní ó sọ pé kọ̀rọ̀ tòkìtà bẹ̀rẹ̀ bí mo ka sí ọlọ́run ọba àti mo sì gbàgbọ́. ó yẹ fi dáhùn tí wọ́n ń bi wá nínú sàárè kò yẹ ká kù sẹ́yìn. wọ́n rí i pé èyí tó pọ̀ nínú òbí ẹ̀yìn ni wọ́n to ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ nípa ẹ̀sìn ẹ̀yìn ni wọ́n tò sí. bàbá gbóye tá ń ná láti fún ọmọ wa ní circular education ló ṣèmọ̀ yìí pé báwo ni bùkátà yìí tiẹ̀ ṣe ń bí agbọn. ó tó bá béèrè ìdá kan nu mẹ́ta ẹ̀ àrùn ló ní. wọ́n ti sọ ìmọ̀ ẹ̀sìn wọ́n ti sọ ìtìjọ́ ara wọ́n ti sọ ní bísíǹsì. kò wà wá náà kó rí bẹ́ẹ̀. èyí táwọn náà dẹ̀ ń sọ yìí ń sọ pé àbálù western education circular education circular education láǹfààní tiẹ̀ ṣùgbọ́n pé ká má tó síwájú káwá ní kí mẹ́ẹ̀sì máa bọ̀ lẹ́yìn ìyẹn ló ń kóyà jẹ wá tá a fi ń ṣe islam kì í ṣe ẹni tí ò gbọ́yé torí ká wá tó sínú islam ni tó tó kòrò fùsùnmù ká fá ká tẹ̀ islam ni. Tíkejì tí a fi rí islam fi ìgbésí ayé tí òun ní pé environment ò fààyè ẹgbà wá tó bá ti pinnu ẹ̀sìn islam ó ń láti mọ̀ wípé òun ti yan ọ̀tá fúnra òun ọ̀rọ̀ má lọ́ta ò ẹ̀ torí pé environment go fẹ́ fàyè gba islam tó o bá ti pinnu pé o fẹ́ sin lọ́run múra sílẹ̀ pé títẹ́ sin lọ́run fún rẹ̀ gan ti pọ̀tá sí ẹ. ìwọ ló wà á mọ̀ wípé ẹni tó fẹ́ ṣẹ̀sìn yìí ó ní ìdí determination òun ò ní jẹ́ kí nǹkan kan ó gbádàn lọ́wọ́ òun. àkọ́kọ́ ká dàdánwò tí wọ́n bá ti pinnu pé òun fẹ́ ṣe súnà òun ni pé àpẹ́áránsì tiwa yàtọ̀ sí tàwọn míì. látara pápẹ́áránsì wa yàtọ̀ yìí depression máa ń bẹ̀rẹ̀. a máa rí i pé àwọn tí ò fi múra jọ wá wọ́n ti máa tibẹ̀ kanra mọ́ wa. ìtẹ́nu iṣẹ́ ìtẹ́nu fámìlì. ọmọ tó rí ìdí tẹ́lẹ̀ ká ṣùjá àmọ́ ní ìwé ló ṣe é ṣe díẹ̀díẹ̀ hijab ó ń ṣe díẹ̀díẹ̀ ó ń rí sí bí ìgbà tó lọ hijab. ó jẹ́ pé ó lè pe àwọn àbúrò ẹ̀ ní kò ní lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n lójúmọ́ ó tó bá lọ hijab wọn ní ẹ̀yìn boríborí yìí máa burú wọn. aláì tó ṣe rí káàkiri nìyẹn kò sí téèyàn bá ti pinnu pé ọlọ́run ló ń fẹ́ sìn ànábì ló ń fẹ́ tẹ̀lé má wọ́ta ò sí ọ̀tá ti wà ńlẹ̀. tó wá pinnu pé òní jẹ́ kí wọ́n gba dáadáa tó ló fẹ́ ṣe òní jẹ́ kó padà ńlọ́wọ́ ẹ̀ ẹni tó wá láyà eléyìí òpó nǹkan nínú mùsùlùmí àtẹni ọlọ́run wàláì àánú ọlọ́run lèèyàn fi ń pinnu kó n fẹ́ tẹ̀lé kúnná. lọ sí ìdìkan láìpẹ́ yìí àti wá dé airport gbogbo àwọn táwa ní waiting lounge kò fẹ́ nìkan kan tó fojú jọ mùsùlùmí bàtà àwọn mùsùlùmí dé mi mọ̀ pé láì fi tẹ́sítì òhánu mọ́tò wọ́n ti sọ pé mùsùlùmí ni mí. ṣùgbọ́n mi ṣe pé bẹ́ẹ̀ tí n bá ti ń jókòó ó lè jẹ́ sísà tó wọ́n tight jeansousin lákùnkàn salamu alaykum ara dáhùn àìmọye èèyàn ló mo jẹ́ kó ló jẹ́ nígbà tí mo súnmọ́ wọn ni wọ́n sálámọ̀ mo tún wáá gbẹ̀yàn kan lọ sí passport office láìpẹ́ yìí mo pàkíyèsí wọn pé mo ní ìjọ ṣàkíyèsí pé ẹni tó jọ wá ní passport office yìí ẹni tó lọ passport office ẹni tó lọ òkè òkun ni àìbẹ̀ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ ti máa ń fún ọ láti kórìíra tó lókè òkun kò sẹ́ni tó fẹ́ lọ passport office as a muslim bẹ́ẹ̀ sì ni èyí tó pọ̀ jù tí àbá lọ ibi tó kọ orúkọ lórí passport èyí tó pọ̀ jù náà bí abẹ́ muslim náà. amẹ́ríkà england germany nǹkan kan ọ̀fẹ́ rí islam sójú ṣé ìwé pé o bá ti ń múra ní múra ìsìn ń béèrè ọ̀tá tó takújẹ́ pé èyí tó pọ̀ jù náà àwọn èèyàn wa. sọ abroad tẹ bá lọ passport office tẹ lọ airport wọláì sísà tó bá múra bíi tí yìí yóò dàbí ìgbà sáà bá ní eégún wọjà ni ìyẹn wá strange tí kì í bá ṣe pé láàrin bá ti kìyàn láyà tó dúró tí tó mọ̀ lódodo ẹ̀fọ́ ó máa gbọ̀n kó tààbà àwọn ọmọ yunifásitì mi tẹ̀ ṣe nǹkan náà àwọn brothers wa pé kó wá ṣe lecture fáwọn ní two weeks time kí làkọlé lecture yẹn kó ṣàkíyèsí pé tó pọ̀ nú àwọn ọmọ yín láti ní first year yẹn ẹ̀kọ́ tó ń pè ní inferiority complex. ọ̀tún kí àwọn apẹ́lẹ̀ inferior. a ní feeling pé àdá tó ìsìláàmù dá tó láti fi hàn pé òun lè fi tá à ń ṣe ó bẹ̀rẹ̀ láti bí ìmúra àwọn ọmọ yìí. tó wà ní mss wọn lákìyèsí táwọn ti ní pé èyí tó pọ̀ ní àwọn ọmọ yẹn tó bá máa wọ yunifásitì ọkùnrin alùpùpù wọ yunifásitì ni obìnrin ẹ̀ tiẹ̀ ní rí sáyìn pé ìdílé mùsùlùmí ló ti jáde ẹ bá sọ ní ránápà kíkẹ́ kíkẹ́ ló máa sílẹ̀ ibi tó bá ti bẹ̀rẹ̀ wọ́pẹ́ kò ní jẹ́ nǹkan kan ẹ rísíkà kìíní kan kúkú dájú lè pé bẹ́ẹ̀ mọ́mí lè pé bẹ́ẹ̀. kíkọ yẹn ló máa tọ́ káwọn ọ̀rẹ́ fi mọ̀ ọ́n. ó fa inferiority complex kò sí nǹkan kan ju ogun tí wọ́n gbé ti islam. ó fi jẹ́ pé táwọn ọmọ yín náà bá ti ní ìtìjú pé káwọn identify pẹ̀lú ẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ rí ṣe ohun tí wọ́n ní ká ṣe dé gbòǹgbò ojú ẹ̀ wá ń kiri báwo la ṣe fẹ́ lè ṣe. ẹni tó ń ṣiṣẹ́ tíṣẹ́ yìí kì lójú rẹ̀ láìpẹ́ lè ṣe bí torí pọ̀ nínú àwọn tó ń ṣe tíṣì mi ò lè sọ pé ó ti change ń fi nígbà kan rí èyí tó pọ̀ jù náà àwọn tí wọ́n jẹ́ teachers láì wọ́n bára wọn ní faculty of education ni. báwo ni education as their first choice ẹni mo parọ́ yìí tó bá change ó ṣe change ni nígbà kan ẹni tó ń ṣe accounting electric tó engineering ẹ̀rọ àṣọ pé ìyẹn sí ilẹ̀ pé course tó ń nìyẹn ninety percent àwọn tó wà ní faculty of education gbà tí mò ń sọ yìí tí wọn ò bá fún admission ní kọ́ọ̀sì kan wọn á ní fẹ́ kó máa lọ́lé wọn kó lọ sí education. tá a bá wá dé medicine sako tá a bá ní faculty òun wà ẹni medicine proudly á ní medicine engineering proudly á ní engineering èyí tó education physics kò ní pé education á lè physics ṣé ní tíṣà wa fẹ́ jáde pípé yanjú kò kọ́ síbò kò yanjú iṣẹ́ tó ń kiri lójú à lè ṣe yanjú òun náà ló pàtó education system tó fi ní gbogbo problem tó ní ó ń kìyàn lójú wọ̀n láàrin lè ṣe yanjú tó afẹ́ ká gbéyà lórí ìfìlí pé wọ̀n láàrin ọlọ́run ọba ṣàwà kẹ́lì nínú àwọn tó dá láàrin àṣàkẹ́ni ẹni tí ń ṣe islam kọ́tẹ́ǹtì lójú kò lè rí ṣe kò lè rí ṣe. kéèrè ṣe máa rí lára yín kẹ́yìn rí ọmọ fún institution kẹ́ wá wá ọmọ yín lọ sí yunifásitì ìjọ kan kó máa wá yín kí o ó wá ń dọ̀jì yín tó bá tiẹ̀ wá padà wá pé ojú wa ka mọ́ kí táwọn ọ̀rẹ́ bá bẹ̀rẹ̀ pé eléyìí òun ló introduce yín táwọn ọ̀rẹ́ ẹ̀ wípé ìyá tó bóun lélẹ́yìí. ẹ bá ní èpè tó bá tó bá ṣe tán yóò tún yá mi bí ẹ dákun ẹ yá mi lépè fọmọ yìí. ọkọ náà bá tóra bó ṣe ń gbẹ̀yìn ní sírò ọmọ yìí tó tó kí ọlọ́run bá ń mú sára jù bẹ́ẹ̀ lọ. nígbà tó lọ́run ní ẹni tóun bá ṣàkẹ́ lòun máa ń ti ẹ̀sìn islam kẹ́ tá a wá ń ṣe islam yẹn níṣe tó ń tinú lójú à ń bá àwọn ọkọ ọjà pé wọn ò fún aláǹfààní ká lọ ṣe masters sísítà tó ń ní ká báwọn bá gbogbo ká báwọn bẹ àbú kò jẹ́ kó wọn lọ ṣe má. dátà tí àkà tọ́lọ́wọ̀ bá ṣàánú àwọn ilé tó àwọn súnà wà ń bẹ̀. bá níbi tí wọ́n lọ bulẹ̀ sí ó má lọ kí ilé tó gidi ń bẹ̀ táwọn ọmọ ẹ̀kì tàpá láṣọ mi. àbúrò ráyè tọ́lọ́ba ní kábọ̀ náà tó díẹ̀. tí wọ́n lépọ̀ láwọn ọmọ láwọn ní nǹkan kankan adọ̀ ń bàjá lórí pé ká lọ ṣe masters tó báwọn òbí tó ṣọ̀wá kalẹ̀ ò láǹfààní yìí èyí tí wọ́n mọ̀ tó fi mọ̀ àwọn làwọn náà fún wa àwa tó lè wá ní pé yẹ ń gbọ́ ó lọ́tọ̀ níbi pàlá ìpẹ́ yìí ọlọ́ọ̀bà búra báàbí ẹ ṣe pọ̀ tó èèyàn kan ṣoṣo mórí tó lu jilbab ó lè ṣẹ̀yìn lọ́mọ̀ pé a àṣẹ lọ́nkẹ́ wa lálẹ́ mọ̀ṣọ́ mo ń sọ láti fi encourage yìí ni èèyàn kan ṣoṣo mo rí lágbo wọn tó wọ jilbab ó ṣeé ṣe pé jẹ́ pé òun gan òun ṣara wọn islam la pé ṣe ṣàtúnṣe rẹ̀ tó nìyẹn ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣẹ̀bi wọn a máa ń nídìí kéèyàn kan pè wá sákèésí àwọn nǹkan tó dójú ṣe nígbà tí ọ̀rọ̀ wọn sọ pé ìtumọ̀ṣẹ́ le jù ọ̀gọ̀rọ̀ wọn ló dìde wá báyìí pé ustaz jazakallah khairan bí ìgbà tó jọ bíi pé wọn ì ń réyàn bá wọn sọrú ẹ̀ tó àwa tá a fẹ́ sọ ọlọ́run má jẹ́ pẹ́rù bá wa láti sọ ẹ̀yin tẹ́yìn náà ń gbọ́ tó bá ti ń dá yín lójú pé bá a ṣe ń sọ òtàkùnbọ́ náà ṣe ní ká sọ kúrò kò tó mú yín dànù tó mú sùúrù tó ibi tá à ń lọ ibi tá à ń lọ á pẹ́ ń bẹ̀ ju bá a ṣe fẹ́ pẹ́ lórí ilẹ̀ lọ ìgbádùn bẹ̀lì gbádùn ìyá bẹ̀lì ìyà kì í ṣe pé ẹni kó ronú láàárọ̀ ẹlẹ́kọ̀ọ́kọ́ níbi tá à ń sọ yìí. tí bá mọ̀ kó fẹ́ ṣe islam kó jọ kókó kó gbà á wípé ó tó yangàn kódà kì í ṣe pé tó yangàn òun nìkan ni tá à ń sọ fún alẹ́ yangàn. ṣètò bá dé ìbẹ̀rù títí ju ipá ò bá mi ò kó fẹ́ ṣe bó ṣe yẹ kó ṣe then you are not living islam and if you are not living islam you are living anything else. nínú nǹkan tí a ṣàkíyèsí pé jẹ́ kí ọ̀gọ̀rọ̀ wa kí láàmù yìí lò àti sọ́mọ́rọ̀ lẹ́ẹ̀kan. Tá a bá pàdé ara wa, ní kí àìmọye ọdún tá a ti yára. Ẹ̀yẹ ṣàkíyèsí ní máa ń kọ́kọ́ béèrè. Tó bá jẹ́ jọ lọ a bèrè pé ah ìgbélé wa ń sìn ṣe ti rà admission àtọ́bí tó ń ti rà admission tó bá jẹ́ nǹkan àjọ ní higher education ohun tó máa ń bèrè pé ìgbélé wa ń sìn the next thing téèyàn máa ń rò lórí èmi ni pé level wo ló ti àtẹ́yìn. everybody ló máa ń fẹ́ mọ ló ti láṣeyọrí kí sì láṣeyọrí ìtumọ̀ sí ni how high attained in life. Òun náà làwa náà ṣe máa ń rán ọkọ̀ wa létí. Àti ọpọlọ skúlù ti kọ́lé o. Kódà ẹnìkan ilé kẹta ló ń kọ́. Bó tẹ̀ jẹ́ pé ọ̀nà táwọn ń gbà rówó tiwọn. Ó lè má jẹ́ ọ̀nà tọkọ tí wàá fẹ́ tọ̀. Gbogbo wa la máa ń fẹ́ pẹ́pẹ́ kájọ ẹgbẹ́ lọ. Ṣùgbọ́n kí lọ́lọ́run ọba sọ pé òun kàpá ṣèyọrí tòun ẹni bá rẹ́sì òun ṣe tẹ́rù tẹ́rù lọ́rùn wọ̀lá òun ló láṣeyọrí. ìwà wọ́pọ̀ ẹni tí ó pàdé ọ̀rẹ́ tó ti sọnù over ten years ago tó pẹ́ pé báwo lẹ̀ sí ẹ ṣe múnádóko sí improvement dáadáa o ló bẹ́sìn yẹn tó dé pé yẹn ló máa jẹ́lógún. táwa tá à ń lo ìgbà tá a bá jẹ́ kí gbà ó lò wá mọ́ra ẹ̀ èèyàn pàdánù ipò pé à ń ṣe islam à ń ṣe islam à ń borí à ń ṣe dá à ń ṣàwọ. bẹ́ẹ̀ ò bá wá rí islam lò bí ò bá rí ti lo ìgbésí ayé wàláyé pàdánù. pípé kí ni àṣepẹ́ pẹ́ fún bí àti ẹ̀mí pé two hundred years lọ lẹ́yìn hundred years ẹni tí òkú nu agbọn bàbá dùn ayé mọ́. tí ọba ní rọ́ni ẹ fún àwọn arúgbó tó bá kù lórí ilẹ̀. kọ̀ǹtínú sọ yìí. mo wípé ohun tó ń jẹ́ kéèyàn dá ògìmọ̀ yàtọ̀ sí custard custard yàtọ̀ sí coca cola wọ́n post ni àbí lórí ahọ́n. kéèyàn bá dàgbà dé lẹ́gùn kan àtògì àti coca cola àti fanta àti seven up tọ́ra wọn lẹ́nu àgbàlagbà. pé ahọ́n yẹn ti kú bọ́ọ̀dù ọmọkùnrin àbọ̀dọ̀ bá ti wọ́n kan pé máa wọ́n ní téèyàn bá dàgbà dé lẹ́gùn kan torí mo fojú ara mi rí ni báyìí arúgbó tó gbé pẹ̀sì kaná tó dẹ̀ ń fi ọwọ́ dì mú sọ̀kalẹ̀ mọ́ àwọn òkú bàbá kò jó yín ni òun ò mọ́ èèyàn kan ló ṣẹ̀wá ṣàyẹ pé àwọn nurse yẹn gan ti kú ti dé lẹ́gùn yẹn ohun tó ní lówó gbogbo tó ní dúkìá àwọn ọmọ olókùn tí ó gbádùn ẹ̀ láì tí ì kú láì tí ì rọlẹ̀ ni mo ń sọ yìí tó tá a bá rò ó a rí i pé táyì tá a lò lórí ilẹ̀ ayé gan ẹni pẹ́ jù nínú wa tó fẹ́ mọ̀ gbádùn gbogbo kó mọ̀ gbádùn ní ju hundred years lọ. káwá ronú padà sẹ́yìn two generations of parents bàbá tiwa bàbá tó bí ìgbóhùn tẹ ẹ bá ń ronú ẹ lọ sẹ́yìn ẹ máa ka one million years tó ti wà nù tàrí. nù tàrí kan dẹ̀ wà rèé wọn ò sun o ẹni bá rò pé ó sùn ó ponú wàláhì àti ìkànnì méjì ni yálà kó jẹ́ pé wíńdò kan nu wíńdò àlùjọ́nà tọ́lọ́run fẹ́ fi sí wọ́n ti ṣe sínú sàárè fún pé kó máa gbádùn ń bẹ̀ díjọ́ àjíǹde irú wọn làmẹ́dùn sọ pé yóò máa sọ fọlọ́n pé ìwọ lọ́hùn ìjọ òun làjíǹde yìí máa yá. pé ìtọ́wò tó rí nu sàárè ó dùn máa débi pé tí ìtò ń bọ̀ lẹ́yìn bá tún ju léèrè lọ òun fẹ́ kó pẹ́ mọ́. ìgbà kejì ẹ̀ nítorí tó bá pé láyé ọmọdé ni lọ́pọ̀ ìlú abápàdé nù sàárè. Àwọn ni ó máa sọ pé lọ́pọ̀ ìwọ náà dákun má jẹ káàkiri àmọ̀ yìí ó tó mọ́. Kì í wá ṣọdún mẹ́wàá, kì í ṣe hundred years, kì í ṣe million years, pátá àlà àmọye ọdún tí ó jẹ́. Tó ṣé téèyàn bá wá pé lórí, ṣé bus stop ló yẹ kó máa dress? Àbílẹ̀ tó fẹ́ dé sí. Àní pẹ́ńbì yìí, ẹ má jẹ́ pẹ́ńbì bọ̀dì tàn wá. Tí wọ́n ní bóyá ẹ̀ láǹbíṣọ̀n lẹ́ṣẹ̀ka ẹ̀sìnkú dé lẹ́wù yìí àwọn ẹgbẹ́ yìí tẹjọ lọ skul ìkọ́ tí ń control labour brothers ìkọ́ ó kúrò láti company kan lọ sí company kan ni tẹ̀yìn bá lambition ni tẹ́ ẹ̀ dájọ́ mọ pé fẹ́ẹ́ fo ohun owó ná dúdúdú kiri gbogbo ń bá ń gbọ́ lè fẹ́ pé ẹlòmíì bí ìgbà káàbá ní ó ń yọ súnmọ̀ ṣe ni àwọn òbí fún àwùjọ tá a wà wọn ò kan tọ́lọ́wọ́n bá kà fún àwọn ò ká fún ìfá yìí ibi tọ́lọ́wọ́n bá ní ká fi sí. apẹlẹ yìí apẹ̀rọ̀ wa létí wípé kì í ṣe by mistake la fi ṣe súnà wọ́rọ̀ bí káàbà tọ́lọ́wọ́n bá ní. tọ́lọ́wọ́n bá fi ṣàánú ẹni kò gbọdọ̀ tí ni lójú. nǹkan kan tẹ́yìn náà wá lè ní tó fi bóyá níbikíbi. sábà ti fẹ́ challenge tẹ̀ ń ṣe ni pé kí ẹ wá nímọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ bá nímọ̀ nípa ẹ̀ ẹni tó fẹ́ fowó gba yín láàgá ọ̀nà pé á ó mọ̀ tó ń ṣe. torí tó bá jẹ́ pé logicality ni ṣé ká fi làákà ètò káwọ ètò make sense èyí tẹ́yìn ṣe make sense yìí táwọn ń ṣe lọ. tí wọ́n bá challenge yìí from any man tẹ́yìn oyin lọ káwọn dàtàgbárí wọn lẹ̀ àwọn gbọ́mọ̀ pé ẹ máa fọ́ọ̀tì tàwọn ẹ̀tẹ̀ ẹ̀ bá mímọ̀ tó gbogbo pẹ̀lú torí tọ́lọ́wọ̀n ọba ẹ̀sìn islam tá à ṣe need láti tẹra mọ́ wípé a ti ṣèyí táwọn parents ò gbọdọ̀ mú tí ò gbọdọ̀ má rí tá a ṣe nípa pé a lọ higher education. Bàbá wa darí ìfọwọ́ tó yẹ kán fi ṣáájú fún wa. Kírun táwọn ọ̀nà òjẹ́ kí wọ́n lè fi ṣáájú bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wọ́n ṣe wá rìnrìn rí ó dọ̀wọ́ wa torí tọ́lọ́wọ́n ọba. Ó bẹ ọlọ́wọ́n ọba. Ìgbà tí mo fi rán wa létí yìí ó ti fún ààrẹ fún máìndì wa fọ́rọ̀ àkíńdà tá à ń sọ lọ ní sọ́dà tó bá di electric lágbára lọ ah, sunday tó pẹ̀ ní environmental sunday àbí àtúnṣe halkọ̀ níjọ sunday tó bá tẹ̀lé environmental saturday so two weeks time lágbára lọ́hùn a máa tẹ̀síwájú. tó bá dàbí pé ó ń gbà OK，先放。啊！我操！啊！我